ìfihàn orí kẹfà. mo rí ọ̀dọ́ àgùntàn náà nígbà tí ó ń tú ọ̀kan nínú àwọn èdìdì méje náà. mo gbọ́ tí ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin wí pẹ̀lú ohùn tí ó dàbí àrá pé. wọ́. mo bá rí ẹṣin funfun kan ẹni tí ó gùn mú ọrùn àti ọfà lọ́wọ́ a fún un ní adé kan ó bá jáde lọ bí aṣẹ́gun ó ń ṣẹ́gun bí ó ti ń lọ nígbà tí ó tú èdìdì kejì mo gbọ́ tí ẹ̀dá alààyè kejì ní. wá. ní ẹṣin mìíràn bá yọ jáde òun pupa a fi agbára fún ẹni tí ó gùn ún láti mú àlàáfíà kúrò ní ayé kí àwọn ènìyàn máa pa ara wọn a wá fún un ní idà kan tí ó tóbi nígbà tí ó tú èdìdì kẹta mo gbọ́ tí ẹ̀dá alààyè kẹta ní. wá mo rí ẹṣin dúdú kan ẹni tí ó gùn mú ìwọ̀n kan lọ́wọ́ mo wá gbọ́ nǹkan kan tí ó dàbí ohùn láàrin àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ó ní. páànù ọkà bàbà kan fún owó fàdákà kan páànù ọkà báàlì mẹ́ta fún owó fàdákà kan ṣùgbọ́n o kò gbọ́dọ̀ fọwọ́ kan igi ólífì àti ọtí wáìnì. nígbà tí ó tú èdìdì kẹrin mo gbọ́ tí ẹ̀dá alààyè kẹrin ní. wá lọ. mo wá rí ẹṣin kan tí àwọ̀ rẹ̀ rí bíi ti ewéko tútù orúkọ ẹni tí ó gùn ún ni ikú ẹni tí ó tẹ̀lé e ni ipò òkú a fún wọn ní àṣẹ láti fi idà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ẹranko burúkú pa ìdá mẹ́rin ayé nígbà tí ó tú èdìdì karùn-ún ní abẹ́ pẹpẹ ìrúbọ mo rí ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n jẹ́ àwọn náà kígbe pé olúwa mímọ́ àti olóòótọ́ nígbà wo ni ìwọ yóò ṣe ìdájọ́ fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé tí ìwọ yóò gbẹ̀san ẹ̀jẹ̀ wa lára wọn. àwa fún ọ̀kọ̀ọ̀kan wọn ní aṣọ funfun a sọ fún wọn pé kí wọ́n sinmi díẹ̀ sí i títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ wọn àti àwọn arákùnrin wọn yóò fi pé àwọn tí wọn yóò pa láìpẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti pa àwọn ti ìṣáájú mo rí i nígbà tí ó tú èdìdì kẹfà pé ilẹ̀ mìtìtì oòrùn ṣókùnkùn ó dàbí aṣọ dúdú òṣùpá wá dàbí ẹ̀jẹ̀ àwọn ìràwọ̀ ojú ọ̀run jábọ́ sílẹ̀ bí ìgbà tí èso ọ̀pọ̀tọ́ bá jábọ́ lára igi rẹ̀ nígbà tí afẹ́fẹ́ líle bá fẹ́ lù ojú ọ̀run fẹ́ lọ bí ìgbà tí ènìyàn bá ka ẹni gbogbo òkè àti erékùṣù ni wọ́n kúrò ní ipò wọn àwọn ọba ayé àwọn ọlọ́lá àwọn ọ̀gágun àwọn olówó àwọn alágbára àti gbogbo ènìyàn ẹrú àti òmìnira gbogbo wọn lọ sápamọ́ sínú ihò òkúta àti abẹ́ àpáta lára àwọn òkè wọ́n ń sọ fún àwọn òkè àti àpáta pé. ẹ wó lù kí ẹ máa mú kúrò lójú ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti ìbínú ọ̀dọ́ àgùntàn nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé kò sí ẹni tí ó lè dúró.